أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور الحمد لله الحمد لله الحمد لله رب العالمين ọpẹ́ ńláńlá ni fún ọlọ́wọ́n ọba ọ̀gá ògo ọba àgbàlagbà ọba lànà ọba lóní ọba lọ́lá ọba mi tí ò sí rẹ̀ a mà dúpẹ́ oore tíwọ ọlọ́run ọba tún ṣe fún wa lónìí ọ̀pọ̀ ló sùn lálẹ́ àná tọ́lọ́run ọba ò kádàrá kí wọ́n jí sáyé lónìí àwa tá a jí sáyé lónìí àánú la rí gbà ọlọ́run dákun jọ̀ọ́jà ìwá wọlé apá àdúpẹ́ ọlọ́run bá máṣáláì gbọ́pẹ́ lọ́wọ́ wa ọlọ́run bá máṣáláì gbàyìn lọ́wọ́ wa ọlọ́run bá dúró tì wá àrídùnnú wa ọlọ́run bá má jẹ́ kó dìbàjẹ́ gbogbo ohun tá à ń fẹ́ lóore ọlọ́run bá bá a fẹ́ èyí tá a fẹ́ ọlọ́run lè jìnnà sẹ́nì kọ̀ọ̀kan wa ìjáde wa lọ lónìí májà jáde lékú lọ́wọ́ májà jáde lárùn lọ́wọ́ májà jáde lé wàhálà lọ́wọ́ májà jáde lé fìtínà lọ́wọ́ ẹni táborí ó kàn tí ó kàn wá ọlọ́run bá má jẹ́ káborí ó kàn o àwa fún alára wa náà má fa burú kàn wá má fi ṣàwọn ẹbí wa ìdùnnú wa ọlọ́run jẹ́ ó lékún ayọ̀ wa ọlọ́run jẹ́ ó lékún ogun tá à ń fẹ́ lóore ọlọ́run bàbá àfẹ́ èyí tá a fẹ́ tá à ń fọkàn wá lé jìnnà ọlọ́run bá má ṣàlàyé bá a lè jìnnà o wọlá Ramadan di mẹ́tàlá lónìí ọlọ́run bá má ṣàlàyé gbà ní ìbádà fún wa ẹ̀mí tó bẹ̀rẹ̀ Ramadan àwa náà ni kò jẹ́ ká parí ẹ̀ má yẹ kí wọ́n parí ẹ̀ lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa o allahumma amin bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arahman rahim maliki yawmidin. إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغلوب عليهم ولا الضالين آمين لا حول ولا قوة إلا بالله علي العظيم ọlọ́run wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa lónìí o asalaamualeykum wa rahmatulahi ògo kò dúró ìrádá ni